kí gbogbo wa nílé lórí ètò wa Ramadan oṣù àpọ́nlé níbi iléeṣẹ́ wa Kaftan TV Yorùbá orúkọ èmi tí mo fẹ́ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lénìí ó ní Alhaji Kẹ́hìndé Saheed Al-Adabi tọ́pìkì tí a fẹ́ bára wa sọ̀rọ̀ ilé lórí ó ní lesson from Prophet Yusuf ẹ̀kọ́ tí a rí kọ́ nípa ànábì wa Yusuf ọ̀kan náà anábì ọlọ́run tọ́lọ́run ti rán sí orílẹ̀ ayé. auzubillahi minash shaitanir rajim bisimilahi rahmanir rahim inna alhamdulillah nastagfiruhu na'udu billahi min shururi anfusina wa min sayyiati amalina man yadi illah fa huwa muhtadi wa man yudlil falan tajida waliya murshida adúpẹ́ fún ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá ọba tó ti jẹ́ kí Ramadan tọdún yìí kó tún sojú ẹ̀mí wa tí ò ṣe Ramadan ti ọdún tó lọ tí ò ṣe ní àṣemọ fún wa àdúpẹ́ fún ọlọ́run ọba náà èyí tí a bẹ̀rẹ̀ yìí náà ọlọ́run bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi ọlọ́run kó já parí pẹ̀lú alhamdulilayi iléeṣẹ́ wa tí a ń salágbàtẹ̀rù ètò yìí náà ọlọ́run kó bá kún wa lọ́wọ́ iléeṣẹ́ náà má jẹ́ ó jóná gbogbo àwọn afọwọ́ apáta la ṣàdúrà fún ọlọ́mọṣàjà rí wọn pẹ́ gbogbo àwọn tó ti ọlọ́run kó bá kẹ́ wọn gbọ́n àtòkù láyé tá à ń fọnù wọn sásọ ọlọ́run má ti kàn kó ńlẹ̀ báyìí gbogbo àwọn òbí tá à ń sẹ̀ wálẹ̀ tá a tara wọn jáde ọlọ́run bá dúpẹ́ fún wọn gbogbo àwọn ọ̀gá ẹnìkọ̀ọ̀kan wa náà tán fọ̀nà ìjẹ́lé ẹnìkọ̀ọ̀kan náà lọ́wọ́ ọlọ́run bá dúpẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wọn. síwájú kíyá tó tẹ̀síwájú anabi wa Yusuf aleyhi salatu wa salam ó yẹ kakọ́ mọ tala إن الكريم ابن الكريم ابن الكريم ابن الكريم يوسف بن يعقوب بن إسحاق بن ibrahim salawatullahi الله عليهم. wádìí sí wa látọ̀dọ̀ abi huraira tí a mọ̀ sí bàbá olóńgbò ọlọ́run bá kó bá yọ́nú sí i ó sọ báyìí pé òun náà ṣàdédé gbọ́rọ̀ yìí bí èsì pé ẹnu ànábì lòun ti gbọ́ ọ kí ló wá gbọ́ lẹ́nu ànábì ó Nabi, ànábì ń sọ fún wa pé innal karima dájúdájú alápọ̀nléèyàn ibnul karim tó tún jẹ́ ọmọ ibnul karim tálápọ̀nlé yẹn tó náà tún jẹ́ ọmọ ibnul karim tálápọ̀nlé yẹn níkẹta tó náà tún jẹ́ ọmọ alápọ̀nlé àwọn ni tàlẹ́ǹtọ̀ ọ̀hún wọn ni Yusuf òun náà ni prophet Yusuf tá a fẹ́ bá wa sọ̀rọ̀ lórí lé lórí torí pé Yusuf tá a fẹ́ bá wa sọ̀rọ̀ yìí anabi ọlọ́run ni ibnu yakub ó wá jẹ́ ọmọ bíbí inú anabi wa yakub anabi eh, yakub náà òun ń jẹ́ anabi ọlọ́run ibnu isahak bí yakub ṣe ń jẹ́ anabi ọlọ́run anabi òun náà tún wá jẹ́ ọmọ bíbí inú isahak isahak náà tún jẹ́ anabi ọlọ́run kò pín síbẹ̀ isahak yìí náà bọ́n ibrahim òun náà tún jẹ́ ọmọ bíbí fún anabi wa ibrahim tí ń túmọ̀ sí pé anabi wa ibrahim náà anabi lòun náà ló fi jẹ́ sí pé lànàbì sọ pé innal karima ibnul karim ibnul karim ibnul karim yusuf yakub yusuf bùnú yakub so tiẹ̀ di púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọmọ ànábì ni bàbá tó bi ànábì ọlọ́run ni bàbá tó bí bàbá ẹ̀ ànábì ọlọ́run ni bàbá tó bí bàbá báyìí ní ẹ̀pọ̀ kẹrin ànábì ọlọ́run ni wọ́n salawatullahi alaihim ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá gbogbo wọn. ìgbà tí mọ ta ni jẹ́ yusuf ìtókùtà máa lọ ni pé ọ̀rọ̀ ànábì wa yusuf kò pamọ́ fún gbogbo etí torí pé alukur'an alápọ̀nlé ó sọ ń pẹ̀ kọ́dà odidi odidi súra anabi wa yusuf ó ní di ó ní ó ní odidi súra náà alukur'an tá a mọ̀ sí súra tó yusuf ní ààyè kan bẹ̀ lọ́lọ́wọ́n bá tí wọ́n ń bá a sọ̀rọ̀ báda awúzu billahi mina shaitan rajim ọlọ́ni nánú na kùsù alayka ahasanal qasasi bima awhayna ileika hadhal qur'ana wa in kunta min qablihi laminal ghafilin. sadaqallahu al-azim ọlọ́run ọba òlekè ọlá ń bọ̀ wá sọ̀rọ̀ ọlọ́run láwọ̀ ọlọ́run nahnu naqusu alayka àwọn ọlọ́run á sọ fún rẹ ànábì kí la fẹ́ sọ fún ẹ ahsanal qasasi èyí tó dáa jù nù tán a wà á sọ fún ẹ bímọ àwọ̀hẹ́nà ilé ìka hadha alukurahana inú alukurahana tá a fi ránṣẹ́ sí ọ náà láti sọ̀tàn náà fún ọ. wàá nǹkan tà mí nǹkan bùlì lamina lẹ́gàfìlì. bó tiẹ̀ jẹ́ sí pé mí nǹkan bùlì síwájú kánábì yìí mí nǹkan bùlì síwájú lamina lẹ́gàfìlì nínú onígbàgbé lọ́wà torí pé kánábì tó dé àwọn ànábì kan ti lògbà wọ́n ti lògbà wọ́n ti lògbà inú ẹ̀ náà Yusuf tá bára wa sọ̀rọ̀ yìí so ọlọ́run wá pé ìtàn Yusuf ọlọ́run ní ìtàn tó dáa kí ni reason why tọ́lọ́run fi ní ìtàn tó dáa wọ́n ní ọlọ́run sọ bẹ́ẹ̀ lehosin mọ̀jáza ti Yusuf àìwátì látara ọlọ́run san anábìwá Yusuf ọlọ́run san wá àìwátì àtàwọn ọmọ ẹ̀yẹ́ wàsọ́bùrì àdá ọ̀hún ọlọ́run ó pe ìtàn ìtàn látara sùúrù tánàbí Yusuf ṣe lórí lórí jàǹbá táwọn táwọn ọmọ bàkan ẹ̀ ṣe pẹ̀lú ẹ̀ wá ègèdè ìhí ń da ìlìtẹ̀kọ́ ìbíhìn àti pé gbogbo bá ṣe wá ṣe ń jàǹbá tó yìí ńgbà tọ́lọ̀ tún wá padà so wọ́n papọ̀ bó ṣe tún fi wisdom tó fi tún bá wọn lò tó tún kó wọn mọ́ra wá kàrámìhí fìlà áfíwà àná àti pé àpọ́nlé tọ́lọ̀ tún ṣe fún fìlà áfíwà àná látara pé ó mójú kúrò fún wọn kò wo gbogbo láìfí kò wo wàhálà tán kó sí kò dààmú tán kó sí. wọ́n ní torí ẹ̀ lọ́lọ́run fi pe ọ̀rọ̀ ọ̀rọ̀ tàn nábì Yusuf lọ́lọ́run fi sọ pé ìtàn tó dáa ni. wàkìlà àwọn kan sọ pé lẹ́ànà fi ha ń tá a fi sọ pé ìtàn tó ń tá a fi sọ pé suratu Yusuf pé asan el-qasas èyí tó dáa jù nínú tán ni. wọ́n ní àwọn kan ní ìta àwìn yẹn kọ́ wọ́n líle ìta àfẹ́ gbọ́ yìí ni. wọ́n ní lẹ́ànà fi ha dhikrul anbiya pé nínú suratu Yusuf yìí dhikrul anbiya àwọn àwọn ànábì ọlọ́run àwọn prophet wọ́n dárúkọ wọn nínú súrà náà wà sọlihin nínú súrà súràtò Yusuf yìí àwọn ẹni ọlọ́run àtọ́jẹ́ ní eré wọ́n dárúkọ wọn bẹ̀ wọ́ọ̀lì màláìkà kọ́dà àwọn màláìkà tọ́jẹ́ angel fún ọlọ́run wọ́n dárúkọ wọn mẹ́sàn wọn nínú súràtò Yusuf bẹ́ẹ̀ náà wà ṣayatin ọ̀ṣẹ̀ ìtọ́ náà wọ́n mẹ́sàn rẹ̀ súràtò Yusuf wàlì jinnu bẹ́ẹ̀ náà ni àwọn àlìjànú wàlì ins wọ́n mẹ́sàn àwọn èèyàn nínú súràtò Yusuf wọ́n ní aniham bẹ́ẹ̀ ni àwọn dábà wàtọ́ì àwọn ẹyẹ tí ń fò adarúkọ nù Yusuf wasiru muluk bẹ́ẹ̀ náà ni ìtàn ọba ó wà nù Yusuf wàlìmọ̀ malik eh, àwọn tó bá ń ṣe ìjọba lé lórí ìtàn wọn ó wà nù sọ́ràtò Yusuf wàlì olàmà àwọn àfa ọlọ́run sọ̀rọ̀ àwọn àfa nù sọ́ràtò Yusuf wàtújàr àtàwọn àwọn àwọn àwọn aṣòwò eh, àwọn àwọn àwọn olùsòwò ọlọ́run mẹ́sàn-án wọn ní suratu Yusuf wàlẹ́ òkọ́lá bẹ́ẹ̀ náà ni àwọn onílàáká èèyàn wàlìjàlá àwọn tí òtún nílàáká yìí náà tán jálá ìmọ̀ kan ọlọ́run sọ̀rọ̀ wọn ní suratu Yusuf wàhálà rìjàl wà nìsà bẹ́ẹ̀ náà ni ìṣe ọkùnrin àti ìṣe obìnrin ọlọ́run sọ ní suratu Yusuf wà mọ́kìrì hinna kọ́dà tẹ mọ́ ète ète ète àwọn obìnrin wà fi àìdàn nínú suratu Yusuf yìí dìkìrò lẹ́fà bẹ́ẹ̀ yẹn ṣe mójú kò fúnra ẹni ọlọ́run sọ ọlọ́run mẹ́sàn-án nínú sọ́dọ̀tò Yusuf wa tawhid àti ìmọ̀ ọlọ́run ọba lọ́kan wa ilmusir àti ilmusir ìmọ̀ nípa ìtàn a rí i pé ìtàn wa tabir àti àti àlá ọ̀rọ̀ àlá ó wà nínú sọ́dọ̀tò Yusuf àrùyà wa adabu síyàsà kọ́dà ẹ̀kọ́ nípa síyàsà bó o la sì fẹ́ lo ayé politics ó wà nù ó wà nù nǹkan tí suratu Yusuf tó tó tó ta fẹ́ rí nù ẹ̀ wal mu'asharat àti ìbá bó la ṣe bára ẹni ń ṣe bó la ṣe bára ẹni ń lò bó la ṣe hùwà láàrin ara ẹni ó wà nù ta fẹ́ kọ́nu suratu Yusuf wa tadbiril ma'ash àti ìjẹ́ ìmúwa bó ló ṣe fẹ́ rí ǹjẹ́ ta bá ní nǹkan ǹjẹ́ a lè rìsáàfù ẹ̀ di ọdún míì tó dẹ̀ pé yóò sì tún wúlò gbogbo nǹkan báyìí àrékọ́nu suratu Yusuf fasorat hasan elkoso látara àwọn nǹkan tá a ti ń kàbọ̀ sẹ́yìn yìí ń ló wá jẹ́ sí pé suratu yusuf àti pé ìtàn yusuf ó jẹ́ hasan elkoso ó jẹ́ òpó ń ló dájú nù tán látara pé kíni gbogbo àwọn nǹkan tá a ti kà sẹ́yìn yìí ńlá máa bá pàdé nínú suratu yusuf tọ́lọ́ fi sọ̀tàn ànábì yusuf aleyhi salatu wa salam lamafiya minal mahani aljazila àwọn àtúmọ̀ tó nímí àwọn àtúmọ̀ tó dáa ń bẹ̀nu suratu wal fawahidu aljalila bẹ́ẹ̀ náà ni àwọn àǹfààní alẹ́sẹ̀ tòsílẹ̀ lè dín wà dúnìyà tó ṣe pé téèyàn bá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí suratu Yusuf ọ̀pọ̀lọpọ̀ tó mú jáde fún wa téèyàn bá tẹ̀lé tòsílẹ̀ olè dín yóò tún ẹ̀sìn èèyàn ṣe èèyàn ó lẹ́sìn wà dúnìyà bẹ́ẹ̀ náà ni èèyàn ó sì ní ayé wọ́tàjúmọ́ xeyìrì dúnìyà wàlà ọkùnbà bẹ́ẹ̀ náà ni gbogbo orílẹ̀ ayé látara gbogbo ntọ́lọ̀ nsọ́nu suratu Yusuf téèyàn bá tẹ̀lé téèyàn bá tẹ̀lé bẹ́ẹ̀ gbogbo oore ilé ayé ọlọ́run á ṣe fún yẹn wà lọ́kọ̀ọ́bà bẹ́ẹ̀ náà ni oore ọjọ́ ìgbèdàlẹ̀ kìámọ̀ yóò tó yàn lọ́wọ́ látara kínni látara erusoratu Yusuf tí a fẹ́ tá a fẹ́ bá wa tá a fẹ́ tá a fẹ́ tá a ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí kọ́lọ́n kó wọlé àlùbáríkà nu oṣù Ramadan tá a wà yìí ọlọ́run kó mọ́sá gba àdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ ọlọ́run tí a sọ yìí náà ọlọ́run kó síjú àánú ẹ̀ wò wá suratu Yusuf sura kan ni pàápàá jùlọ ànábì Yusuf, Yusuf ọ̀pọ̀lọpọ̀ dààmú ńlọ kojú ọ̀pọ̀lọpọ̀ ṣòro ń ló kojú kò pamọ́ fétí gbogbo ń mọ̀ ṣe bíi gbogbo bó ṣe bẹ̀rẹ̀ sí ní lògbà láàrin àwọn bàbá kan ẹ̀ bó ṣe lálàá àwọn kan tiẹ̀ ní àlá tó láyẹn wọ́n ní ìyá ló lálàá ìyá tó wá lálàá yẹn wá jẹ́ ọba kan ẹ̀ ó jẹ́ tá a máa ní ìyàwó àtìyálé ó wá jẹ́ ẹni tí èsè ìyá tiẹ̀ ló lálàá yẹn ló wá sọ fún bàbá ló wá sọ fọ́kọ wọn pé tọ̀ ó mà lálàá báyìí ó mà lálàá báyìí ọkọ wọn sọ pé alátọ́ ọlá yìí àwọn ọ̀tánjọ́bà kan ẹni tọ́ lálàá rẹ̀ yìí mọ̀jẹ̀ ń gbọ́ o táìmù tó ń sọ̀rọ̀ àlá fún ọkọ rẹ̀ ọgbà àwọn ọmọ ọba kan ẹ̀ ọmọ ọba kan Yusuf gbogbo wọn ti lọ sí oko wọn ti dẹ́dẹ́ lọ ọkọ dẹ̀ ti kìyàwó ẹ̀ ń pé kó má tọ́ aṣọ àlá yẹn àlá yẹn tó wá nígbà táwọn ọmọ táwọn tó lọ sóko ọdẹ yẹn tán dé ìyá wọn wá sọ pé gbé kọ́dà mo lálàá báyìí báyìí báyìí báyìí mo sì ti sọ fún mo ti sọ fún ọ̀hún ẹni ó jẹ́ bàbá yín léyìí tó dẹ̀ jẹ́ sí pé bàbá ti kí ọkọ bàbá ọkọ ti kí ìyàwó ẹ̀ ń lọ pé àlátọ̀ láyé kì í sàlá lásán má jẹ́ kí àwọn ọmọ bàkan ẹ̀ gbọ́ kí làwọn ọmọ bàkan gbọ́ sí ni ibẹ̀ náà ni wàhálà ti dé sí ìgbésí ayé ànábì Yusuf alayhi salatu wa salam ṣùgbọ́n ju gbogbo ẹ lọ gbogbo ọ̀dààmú gbogbo gbogbo gbogbo ọ̀dààmú tó gbogbo challenges tó face ọlọ́run padà ó padà borí ẹ̀ ń gbẹ̀yìn títúmọ̀ sí pé gbogbo challenges táwa náà bá ń rí kò í sòpin ìrìn àjò ayé ò parẹ́ ayé ò parẹ́ síbẹ̀ so gbogbo gbogbo òkèsórí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó mọ̀sá gbé wa borí ẹ̀ bọ́lọ́run bó ṣe gbé ànábì wa Yusuf tó gbé borí ìṣòro ọlọ́run tó gbé borí àwọn èèyàn ẹ̀ tó ṣe pé ibi tán rò pé kò ní í dé tó padà wá débẹ̀ ibi gíga tán rò pé ò ní dé torí aláwo nìyá yẹn ìyá ìyá ẹni ó jẹ́ ìyá ìyá lè yẹ ẹ̀ tó lálàá ó ń lálàá pé òun rí òun rí òṣùpá òun sì rí oòrùn òun wá rí àwọn ara mọ́kànlá àlá tí náà lá nìyẹn ló wá sọ gẹ́gẹ́ bí ìjánabi ọ̀rọ̀ yẹn ti yé ló fi ní kó má jẹ́ kí àwọn ọmọ bàkan ẹ̀ gbọ́ gbígbọ́ tán gbọ́ àwọn awọ ọgbọ́n àrékèrèkè wọ́n ti mọ̀ pé anabiwa yakub ó fẹ́ràn yusuf àwọn awò pé ọgbọ́n wo làwọn lè dá ẹni tí èéfi bàbá ẹni tí èéfi bàbá àwọn sílẹ̀ ọgbọ́n wo làwọn lè fi tàn án jáde àwọn adá gbogbo ọgbọ́n ọ̀nà táwọn àgbà ni pé gbogbo ntán máa ń ṣe tán bá ti dé ibi tán ti ń dẹdẹ anwa anwa ɛn eh, anwa ase an practice yɛ anabi yusuf ń wò wọn bánabi yusuf ń wò wọn yẹn ɛn eh, kìí ìran kìíní yẹn ó ti ń jẹran gbogbo wọn ṣe ń ṣe yẹn láti wọn ti wá rí i pé wọn ti kó sórí yusuf dépò pé fúnra rẹ̀ ló wá request pé ah so bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn ibi tí ibi tẹ́ ẹ máa ń lọ lélẹ́yìí ah adéwèé mi náà kí n kí n lọ ah náà fi wá wò pé ah gbàtàn ti tán ti gbàtàn ti wá so interest so látara bẹ́ẹ̀ àá wọlé agbára báyìí láti lọ wo kíná ní fún wa ń bẹ̀ so ká má gbàgbé ibi tí abọ́rọ̀ dé wọ́n ti so interest anabi wa yusuf ti ní interest láti bá wọn lọ sí láti bá wọn lọ jáde so tán dẹ̀ mọ̀ pé ìjáde tó ń jáde lọ yẹn wọ́n fẹ́ lọ sí ní sùtánì so ọlọ́run má jẹ́ kí ọlọ́run fi wá lé ọ̀tá mú lọ́wọ́ so tá a darí lé agbára so a máa continue ọlọ́run kó wá pẹ̀lú wa asalaamualeykum. kíra wa kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yusuf tí à ń tẹ̀síwájú ibi a ti lọ ni pé wọ́n ti fi gbogbo ọ̀nà gbogbo ète wọ́n ti fi hàn ànábì Yusuf dépò pé ó ti ní interest láti bá wọn lọ sí láti jáde pẹ̀lú wọn àwọn ò pé ìgbà tó ti ní interest yẹn kò lè ṣàdédé tẹ̀lé àwọn Yusuf náà náà wá ní kó lọ fẹnu ara ẹ̀ pé bó ṣe wù ú lọ yẹn àwọn àwọn àwọn àwọn lọ àwọn lọ pé bàbá wọn bàbá ó níhìn lima lata mọ̀nà àlá Yusuf kí ló dé gbogbo látijọ́ yìí oko ọdẹ tá à ń lọ Yusuf ò máa tẹ̀lé wa ṣé ọ̀ ní trust nínú wa ni yóò tẹ̀lé wa àwa náà lẹ́gbẹ́ ẹ̀ nǹkan kan ò ní ṣe bàbá ní kìí ṣe pé ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ ṣe ń wí yẹn kìí ṣe pé ní trust nínú yín ṣùgbọ́n ẹ̀rù ti ń bà mí ni pé ibi tẹ́ ń lọ ìkòkò pọ̀ ń bẹ̀ kí kòkò eh, òun dẹ̀ kéré láàrin yín àwọn ní tó bá yẹ pé náà yẹ bàbá wa kò sí nǹkan kan tí ó ṣe afẹ́kọ̀ọ́ fọkàn rẹ balẹ̀ kò sí nǹkan kan tí ó ṣe so bàbá fi yọ̀ǹda lànàbí wa Yusuf fi tẹ̀lé àwọn ọba ọ̀kan láàrin pé ó ń tẹ̀lé ọlọ́mọ fi wá lọ́ta mú lọ́wọ́ eh, eh, ẹni tán fẹ́ sun jẹ tẹ́lẹ̀ so ẹni tán fẹ́ sun jẹ tó tún fi pupara so wọ́n ti rí chance pé ó ti bá àwọn arìnrìn àjò ibẹ̀ náà náà ti ṣe ìjàmbá pẹ̀lú ẹ̀ àwọn kan kọ́ mú mọ̀ràn wá pé ah, ẹja pa ọ̀kan ni wọ́n ní eh, ẹ má jà pa tá a bá pa yóò dá wàhálà lẹ̀ ẹni wá jágbà àwọn ló wá mú mọ̀ràn wá pé n tá a sì ni pé ẹ má jà pa ṣùgbọ́n n tá a sì ọmọ àyà ọmọ àyà paapaa náà ni ìní pé ìkànga ni ẹja sọ sí ibi tán ti ju anabi Yusuf sínú kànga nìyẹn so anabi wa Yusuf wa wà nù kànga aleyhi salatu wa salam ó wà ń bẹ̀ jọ́kìnrin jọ́kejì dépò wípé màláìka Jibril ó wá ń yọ sínú kànga wọ́n ń bi Yusuf léèrè pé àwọn àwo ló sọ ọ́ sínú kànga yìí anabi Yusuf fèsì pé àwọn ọmọ ọba kan ló sọ òun síbẹ̀ àwọn ọmọ ọba kan ló sọ síbẹ̀ ó dáa bó lọ sí fẹ́ ǹjọ́ ń wù ọkọ jáde anabi Yusuf ó fèsì fún màláìka Jibril tí ó mọ̀ pé màláìka ló ń bá wí ó wù ú kó ń jáde màláíkà Jibril wa ń sọ fún anabi wa Yusuf alayhi salatu wa salam pé tó bá wù ọkọ jáde bí n àdúrà yìí ni ọ wá wí màláíkà Jibril wa ń sọ pé ìrẹ Yusuf kúl yá sọ ní kulla masnua wà yá jábìrà kulla makisur wà yá hadira kulla malẹ wà yá ṣáìdà kulla najwa wà yá qariban ghayra ba'id wà yá mu'nisan kulla wahid wà yá ghaliban ghayra maglub wà yá allamul ghuyub. ويا حيا لا يموت ويا مهي الموتى لا إله إلا أنت سبحانك أسألك يا من له الحمد يا بديء السماوات والأرض يا مالك الملك ويا ذا الجلال والإكرام أسألك أن تصلي على محمد وعلى آل محمد وأن تجعل لي من حمري ومن ديكي فرجا ومخرجا وترزقني من حيث أحتسب ومن حيث لا أحتسب eléyìí ni àdúrà tí anabi wa Yusuf ṣe nínú kànga nígbà tí ó ta ní kété tí ń ṣàdúrà yẹn tán kété tó ṣàdúrà yẹn tán bẹ́ẹ̀ ni Ọlọ́run yọ sí àdúrà yẹn lọ́lọ́run fi kó anabi wa yọ nínú kànga so ká àwọn tí àwọn nǹkan tá a wá rí mú tá a derive látara láwọn nǹkan tó kọ́ wa tí ọ̀rọ̀ anabi wa tó kọ́ wa nínú ẹ̀ ni àárín nǹkan orí ìsìn nǹkan mẹ́wàá dì mú tó ṣe pé àárí dìmú látara ìtàn ànábì wa Yusuf kọlọ̀hún ìwé ẹnu àbátọ́lọ́hún bá gbà wá láàyè torí àsìkò ń àsìkò àsìkò pọ̀ àsìkò kọ́ àpapọ̀ mára alákọ̀ọ́kọ́ òun ni pé imtinanuhu ashadid wa wuqufuhu bi kulli salabatin wa azmi inú nǹkan tí àrídìmú látara anabiwa anabiwa Yusuf ìtàn anabiwa Yusuf aleyhi salatu wa salam òun ni pé ìpinnu gbogbo ẹ̀dá láyé ó gbọ́dọ̀ nípinnu lọ́kàn lórí gbogbo ohun tí ẹ̀dá bá fẹ́ ṣe kí ni ìpinnu náà wàá èèyàn gbọ́dọ̀ nípinnu lórí gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe láyé anabi wa yusuf aleyhi salatu wa salam bó ṣe di pé wọ́n jù sí kànga tó di pé ọlọ́run padà yọnu ẹ̀ yíyọ tọ́lọ́run ó yọnu kànga yẹn ọwọ́ àwọn àmì ló tún bọ́ sí lálùkùránì fi sọ pé wàsàrà òbí sàmọ̀ ní bá sí ń dàrá ìmọ̀ màdúdà ọwọ́ àwọn tó bọ́ sí ọwọ́ àwọn tán tó ń ta ẹ́ wọ́n tún lọ ta Yusuf ni wọ́n tún ta fún ọba ńlá fi sọ ń bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba ó jẹ jáde nínú tàn ànábì wa nínú nínú tàn Yusuf ọba tán tà á fún yìí ọba yìí ìyàwó ọba ló wá ní interest lára Yusuf ìpinnu táwọn á ń wí pé gbogbo tẹ́yìn tẹ́yìn tó bá sí láyé gbọ́dọ̀ nípinnu lọ́kàn Yusuf ti wá nípinnu lọ́kàn pé n tíyàwó ọba ń pè òun sí yìí òun ò ní débẹ̀ torí pé ọba yìí àṣàn àmọ̀síwáyà òun pọn òun ṣàpọ́nlé òun òun tọ́jú òun kóun wá bojú ọba náà jẹ́ kóun ní bàjẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀ òun ò ní ṣe bẹ́ẹ̀ àárín yẹn derive àárín yẹn kọ́ nínú nínú ọ̀rọ̀ anabi wa yusuf alayhi salatu wa salam pé èèyàn nípinnu lànàbí yusuf sọ pé kọ́ọ̀là mahadalai ah mo wá sọ lọ́dọ̀ ọlọ́run inna rabbi ahsana maswaya ọba yìí ò ṣe kò ṣàbúrú pẹ̀lú mi bó lèmi ò sì wá ṣàbúrú pẹ̀lú ẹ̀. ẹlẹ́ẹ̀kejì firaruhu miniha bada angal lakatala abuha ìyẹn náà fẹ́ so mọ́lá kọ́kọ́ lẹ́yìn ìgbà tó ti nípinnu pé òun ò ní bá a ṣe bàjẹ́ ó wá wò pé kí ni way out ìyàwó ọba ó wá fúnra rẹ̀ tilẹ̀kùn wọ́n ní lẹ́kùn tí wọ́n ti ń jọ́ náà lẹ́kùn náà ń lọ bí ìpele bíi méje tó ṣe pé kò sọ́nà tó lè gbà jáde ṣùgbọ́n anabi wa yusuf látara àpinnu ọkàn fìrara mìnìhà ó bẹ̀rẹ̀ sí ní sá fún ìyàwó ọba látara pé ó ń sá lọ ó ń sá lọ ìyàwó ọba ń fà á làlùkùránì fi pe jáde pé wákọ̀ dat kọ̀mẹ́sọ̀ omi ń dóbore ńlọ́fà tó fi jẹ́ sí pé ìgbà tán padà á wò tán padà wá dájọ́ náà wá rí i pé aṣọ ànábì wa yusuf ẹ̀yìn ló ti ya tí ń túmọ̀ sí pé táìmù tó fẹ́ máa sá lọ yẹn ni ìyàwó ìyàwó ọba ló fà padà fífà padà tó fà padà yẹn ló jẹ́ kẹ́wù rẹ̀ yà lẹ́yìn ìyẹn jẹ́ ẹ̀rí ìyẹn jẹ́ ẹ̀rí tí ń túmọ̀ sí pé anabi yusuf kò ní interest sí tọba pé sí tí ìyàwó ọba pè sí. ẹlẹ́ẹ̀kẹta ìsàrú usijin alalfahish ó ní pé ipò míì tí a tún fẹ́ ká dì mú nínú ọ̀rọ̀ anabi yusuf pé ipò tẹ́dá bá bá rẹ̀ lápèjúwe èèyàn bá rẹ̀ bóyá ìṣòro kan dé bóyá bá rẹ̀ nínú àjálù kan kó má wàá kó má kó má fi bẹ́ẹ̀ dìré kó má wò pé inú àjálù tó ń bá òun yìí ṣé ó yẹ kó ṣẹlẹ̀ sí òun àjálù tó bá rẹ̀ tó tó téèyàn bá rẹ̀ yẹn ó lè jẹ́ pé oore lọ́lọ́run ọba fi ṣe fún un ló fi jẹ́ sí pé anabi wa yusuf alayhi salatu wa salam ó wá sọ fọlọ́run pé a ntí ìyàwó ọba ní kò ń ṣe yìí a ọlọ́run rọ́bì àṣíjú náà àhábò ìlà ìyàmí mọ́tàdé ó nà ní ìlé kọ́dà kò ń wẹ̀wọ̀n ó pè òun ju ó pè òun ju kóun ṣe sìná pẹ̀lú ìyàwó ọba lọ so wo bí kìnì bí ìyàwó ọba bó ṣe try rẹ̀ lákọ̀ọ́kọ́ yẹn tó bá yẹ pé ó tún wà pẹ̀lú ẹ̀ tọ́lọ́run ò lọ fi ànábìwá Yusufu tí ò lọ fi sí ìhámọ́ ẹ̀wọ̀n tó ẹ̀wọ̀n tó wọ̀ ó ṣeé ṣe kíyàwó òun kó tún wàhálà rẹ̀ tí tí ò fẹ́ ṣe tí ò padà wá ṣe ṣùgbọ́n àwa fi ẹ̀wọ̀n yẹn a fi ṣe ìdáàbòbò fún ànábìwá Yusuf alayhi salatu wa salam so pẹ́rọ́ọ̀dù tó fi wà lẹ́wọ̀n yẹn ọ̀rọ̀ ọ̀hún ṣèbàjẹ́ ọ̀hún ṣèbàjẹ́ ó kákò ńlẹ̀ kí la fẹ́ dìmú lára eléyìí òun ni pé ìgbà míì ń bẹ tó ṣe pé àjálù kan ó lè bọ́sẹ̀ ó lè wá fẹ́ dà ọmọ lè kú lọ́wọ́ èèyàn ìyàwó èèyàn lè kú ọkọ èèyàn lè kú kéèyàn má rí nírìí pé ah ọlọ́run ṣàbúrú fóun táàmù tọ́lọ̀ ń ṣe nǹkan yẹn ọlọ́run ló ó ti ó ti pẹ ó ti parí gbogbo ètò àwọ̀ ẹ̀dá bó ṣe ṣe yẹn ó ti mọ̀ pé à lọ́rọ̀ lágbájá táàmù yẹn lásìkò yẹn ló ń ṣe yẹn ṣùgbọ́n táìmù tó ṣe fáwa yẹn àwọn máa rí ní rí pé ọlọ́run ṣàbúrú pẹ̀lú wa nítòótọ́ kéèyàn wẹ̀wọ̀n ntí ò dáa ni ṣùgbọ́n ààbò ló tún jẹ́ fànàbí Yusuf látara àìfẹ́ ṣe sìnà pẹ̀lú ìyàwó ọba ẹlẹ́ẹ̀kẹrin sana ulai ta'ala ali tó ń ti gbogbo challenges tánàbí wa Yusuf rí síbẹ̀síbẹ̀ kò fi pípe ọlọ́run ọba sílẹ̀ ń pe ọlọ́run gbogbo challenge tó ní àtìgbà tán sọ sí kànga àtìgbà tó wà lẹ́wọ̀n kò fi ọlọ́run ọba rẹ̀ sílẹ̀ fún di eléyìí eh, gbogbo kò pín kò tẹ́ẹ̀dá náà bá bá rẹ̀ ká má fọ ọlọ́run ọba sílẹ̀ ká má fi ọlọ́run ọba sílẹ̀ nígbà kan torí pé ọlọ́run ọba yìí álẹ́mù bìnná ó mọ̀ ju àwọ̀ ẹ̀dá lọ. nínú nǹkan tá a tún rí dìmú nínú tàn ànábì wa Yusuf alayhi salatu wa salam òun ni pé téèyàn bá ti eh, téèyàn bá ti dúró ti ọlọ́run wọn ni eh, agbójú ti ọlọ́run kò í jogún òfo téèyàn bá ti dúró ti ọlọ́run gbogbo ọ̀nà lọ́lọ́run ó fi máa kó èèyàn yọ ìgbà tí gbogbo tí gbogbo ẹ porúkú musu tí gbogbo ẹ porúkú musu fanabi wa Yusuf tí ò sí way out mọ́ àṣẹ gbogbo báyìí wọn àti ìyàwó ọba bí wọ́n ṣe ń léra wọn kiri yẹn àsọmọ kan ń bẹ tó jọmọ òpónlò tó wà lórí ìtẹ́ tán tẹ̀ òun kalẹ̀ ọmọ yẹn náà padà wá pé ọlọ́run ní kọ́ ọmọ yẹn sọ̀rọ̀ ló fi jẹ́ sí pé nínú àwọn tó sọ̀rọ̀ lórí ìtẹ́ kì í ṣe jésù nìkan kì í ṣe ànábì wa Ìsá nìkan ẹni ó jẹ́rìí gbé Yusuf ọmọ ọmọ ọmọ orí ìtẹ́ ni òun ló wá òun ló sàádà tó tìfù nínú tààtún rídìí mú ọ̀rọ̀ ànábìwá Yusuf nìyí òun ni sàádà tó tìfù ìjẹ́rìígbè tí ọmọ òpó ń lọ ọmọ orí ìtẹ́ tó jẹ́rìígbè òun ló wá òun ló ọ̀nà Ọlọ́run fún lọ́rọ̀ sọ ọmọ ẹ̀ ló wá sọ̀rọ̀ pé ah oyin ntí ntẹ́ ní Yusuf ṣe kò ṣe ìyàwó ọba ni ńlọrọ̀ kù sí lọ́wọ́ ọlọ́run eh, fúnra ọ̀rọ̀ ọlọ́run àǹtọ́kọ̀ ọlọ́run fún ọmọ yẹn lọ́rọ̀ sọ wàá wà fìlímáàdì ó dẹ̀ wà lórí ìtẹ́ ojú ọmọ òpó ńlò bí bí anabi hm, wa isa alayhi salatu wa salam bó náà sì sọ̀rọ̀ lórí ìtẹ́ làlùkùránì fi sọ pé wáṣà ìdà ṣá ìdún mi ní hali ha ṣá ìdún ẹlẹ́rìí kan mi ní hali ha inú àwọn atánjọ́ ń gbélé ọlọ́run ní kó jẹ́rìí gbé anabi wa yusuf òun náà lọ́ọ́ máa tó sọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kẹfà ètìráàfù imuratul aziz bíbára ti wá ìfàtìhí látara pé ọlọ́run ò padà lẹ́yìn anabi wa yusuf Imratul Aziz ńgbò padà wá yá ọba fúnra rẹ̀ ńgbò rí pé kò sọ́nà gbogbo ọ̀nà ló ti try fúnra ara ìyàwó ọba òun ló wáá jẹ́wọ́ rẹ̀ pé ah, èèyàn lẹni tẹ́ ń rí yìí èèyàn lẹni tẹ́ gbogbo ọ̀nà ló ń fi so interest sí gbogbo ọ̀nà ló dẹ̀ fi ń yí òun náà pé kò sọ́nà ń bẹ̀ mi sọ pé wàlàkọ́dẹ́rà wádìí èmi fúnra mi ni mo ro ìbàjẹ́ ro Yusuf pásítà àsọmọ Yusuf wa refuse olóhùn ò sí. ẹlẹ́ẹ̀keje oní istigasa ti ru bẹ̀rọ̀bì líyìnà jí tó ń ti gbogbo challenges yẹn tánàbí wa Yusuf tó ko tó gbogbo challenge tó kojú tó kojú ẹ̀ síbẹ̀síbẹ̀ istigasa ti ru ó gbára lé ọlọ́run ọlọ́run ló gbára lé ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní bí ọlọ́run ńlàdúrà tá a kà fún wa lẹ́ẹ̀kan ó bí ọlọ́run fúnra rọ ọlọ́run ó bí ọlọ́run nípa kíni mínkèdè nìsá ètè obìnrin lélẹ́yìí kọ́lọ́run kókó yọ kókó yọ níbẹ̀ ọlọ́run nígbà ó wá bí ọlọ́run tó wá àwa ló bẹ̀ kò nǹkan míì ni fásitàjáàbà làwòrán bùhù àwa ọlọ́run àwa gbàdúrà rẹ̀ fásọ̀ráfà á ní òkè ìdáhùn náà gbogbo ètè ní tíyàwó ọba tó gbèrò yẹn pásọ̀rọ̀ fàánù àwa àmúkó fanabi wa Yusuf alayhi salatu wa salam kọ́lọ̀ kó wọlá títúbí lọ́dọ̀ ọlọ́run gbogbo ọ̀nà tọ́ta bá ń gbà lórí àwa náà kọ́lọ̀ kó wọlá àlùbáríkà ní oṣù Ramadan tá a wà yìí ọlọ́run má fún wọn lágbára lórí wa ọlọ́run kó fún wa níṣẹ́gun lórí gbogbo ọ̀tá. ẹlẹ́kẹ̀ẹ́jọ zuhuru amarat alwadiha walbarahi asati ala baraati wa ide alisijin ẹlẹ́kẹ̀ẹ́jọ òun ni pé zuhuru amara àwọn àwọn àpẹẹrẹ tó fojú hàn àwọn àwọn àwọn ẹ̀rí ó padà wá ṣẹlẹ̀ sànàbí wa Yusuf wá èdè hàlẹ́ síjìn lùdáfì makọ́látì nas fífi fífi wọ fífi kó sínú ẹ̀wọ̀n tá a ní ó kó sí àwọn ọlọ́run a fi ṣèfù láìfẹ́ ẹ̀ ni látara ríro ìbàjẹ́ tí ìyàwó ọba ń rò ó rò kọ́lọ́n kọ́mọ́sà wọlé títóbi lọ́dọ̀ ọlọ́run ẹbí ni a dúró sí kọ́lọ́n kó gbàdúrà gbogbo àwọn iléeṣẹ́ wa Kaftan gbogbo àwọn tí à ń salágbàtẹ̀rù ẹ̀ tó jẹ́ iléeṣẹ́ wa Kaftan ní Yorùbá ọlọ́run kó bá gbé wọn lọ́wọ́ ga iléeṣẹ́ náà ọlọ́mọdé òjò náà so ní ní àsìkò yìí bákan náà tó bá ń di ọ̀la ẹ̀ tún máa ẹ̀ tún máa tún ẹ̀ tún pàdé àfa mi náà ní lásìkò yìí bákan náà kọ́lọ́n kó mọ́sà sí rọrùn kọ́lọ́n kó wọlá títúbi lọ́dọ̀ ọlọ́run a rí sọ ọlọ́run mọ́sà bá falùbáríkà sí àpàdásá ìdáàbò ọlọ́mọdé ولا آه، بسم الله الرحمن الرحيم يا من لا يسجل أسمون عن سمون ويا من لا تقلت المساهل ويا من لا تبرم بالعلم والهين أدكنا دبادا فيك ولا موت مغرتك يا رحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم